أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflihun eléyìí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run bá alágbára ọba ọ̀kan ṣoṣo àlékún àgbéga kó wọn bá ní ṣe fún ilé ẹ̀kọ́ náà àti àwọn alámòjútó rẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé nínú ètò wa yìí òun ni àwọn akẹ́kọ̀ọ́ wa ni wọ́n ti máa ń fún wa ní àyọkà láti inú alukur'an tí wọ́n sì máa ń kà fún wa àwọn ọ̀rọ̀ olówó iyebíye láti inú ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam bákan náà ni a ó tún máa ṣe ní orí ètò ní òní yìí àáfàá wa Abdulrahman Ismail wọ́n wà pẹ̀lú wa ní òní yìí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa ni Abdulrahman Karashi ọ̀kan náà akẹ́kọ̀ọ́ wa ni ó wà pẹ̀lú wa abdulsalam abbas ó wà pẹ̀lú wa ọ̀kan náà àwọn akẹ́kọ̀ọ́ wa ni abdulsalam muhyiddin àjọ wà níbi tí a ti ń gbọ́hùn sílẹ̀ ni zainab animọ̀ṣàwọn náà wà pẹ̀lú wa bákan náà ni musina sharafdin àfàwọ̀ abdulrahman ismail ẹ fún wa ní àyọkà láti inú alukoran bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim inna an.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 Ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà ẹ jẹ́ ká tún rárá gbọ́ àwọn àyọkà láti inú ọ̀rọ̀ olóbi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí akẹ́kọ̀ọ́ wa Mọ́sínà Sharafdin tí yóò kà fún wa bismillah. an abi abdulrahman abdullahi ibn umar ibn kotob radiyallahu anhuma qol sami tu rasulullah sallallahu alayhi wa sallam. يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان رواه البخاري ومسلم Translation Abdulrahman Abdullahi Ibn Umar Ibn al-Khattab radiallahu anhu narrated, I heard the messenger of Allah, peace be upon him, saying, Islam is built upon five pillars, testifying that there is no one worthy of worship except Allah, and that Muhammad is messenger of Allah. Observing the Salat, paying the Zakat, making the pilgrimage to the house, Kaaba, and fasting during the month of Ramadan. Bukhari and Muslim related it. ọlọ́run bá ní sàlékàn àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà a rí i pé àdìsí tí ó kà ó gùn díẹ̀ òun làdìsí tí ànábì wa sallallahu alaihi wasallam tó ti ń sọ nípa òkú ẹ̀sìn Islam márààrún fún wa tí àáfàá wa Abdullahi ọmọ Umar tí wọ́n gbà wá ọ̀kan nínú àwọn òkú márùn-ún yẹn òun náà ni Ramadan eléyìí tí à ń gbà lọ kọ́lọ́hún kó gbà ní ẹ̀sìn lọ́wọ́ wa ní òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run gẹ́gẹ́ bí a sì mọ̀ pé oṣù Ramadan tí a wà yìí òun náà ni oṣù tí a sọ alukurani kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ọlọ́run fi eléyìí rinlẹ̀ láìmọye ọ̀nà nínú alukur'an gẹ́gẹ́ bí suratul baqara tọ́lọ́run ní sharu ramadan alladhi unzila fi alukur'an ọlọ́run fúnra ẹ̀ nínú oṣù yìí òun la sọ alukur'an kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam èyí ni ó jẹ́ ká yára ṣàlàyé fúnra wa àwọn ẹ̀kọ́ kan tó yẹ káwa mùsùlùmí ó gbọ́yé nípa bá a ṣe máa bá kùrà nílò nípa bá a ṣe máa ka kùrà nílọ́pọ̀lọpọ̀ nínú oṣù alápọ̀nlé eléyìí tí a wà yìí ẹni tó bá lọ wo àwọn àkọọ́lẹ̀ tí a rí nípa bí àwọn aṣáájú rere fún wa àwọn sálàfù sọ́ọ̀lì bí wọ́n ṣe máa ń ka alukur'an nínú àwẹ̀ èèyàn ó sì máa rò wípé ǹjẹ́ èèyàn abara bíi tiwa báyìí làwọn èèyàn yìí bí bẹ́ẹ̀ sì rè èèyàn bíi tiwa náà ni wọ́n ìfẹ́ tí kálukú wá ní sọ́lọ́hún àti bá a ṣe súnmọ́ lọ́hún òun ló kéré tó bá rí bẹ́ẹ̀ àwọn ẹrúsìn ọlọ́hún ẹ jẹ́ ká lọ mọ̀ pé inú oṣù tá a wà yìí wọ́n fẹ́ ká ka kùránì lọ́pọ̀lọpọ̀ ju bá a ṣe máa ń kà á lọ láwọn oṣù yòókù tí ọba sí rọmọdọ́ọ̀nù tẹ́lẹ̀ wọn ò fẹ́ ká fọwọ́ yẹpẹrẹ mú alukur'an kódà rínú àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam tọ́já sí pé tí ọba sí alukur'an àárín ọ̀sẹ̀ kan àárín ijọ́ méje ni wọ́n parí kur'an àwọn sàbí bíi Uthman bọ́nà Affan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí rọmọdọ́ọ̀nù bá wá dé á wà á lékún ní alukur'an torí pé inú oṣù rẹ̀ la wà yẹn a máa wáyọ̀nú ọlọ́run látara kíka alukur'an ló fi já sí pé nínú àwọn àyímọ̀ tí wọ́n ti lọ gẹ́gẹ́ bí ìmáàmù malik rahimahullah gẹ́gẹ́ bí ìmáàmù shafi'i àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa ń ṣàlàyé fún àwọn akẹ́kọ̀ọ́ wọn pé oṣù rọ̀mọdọ́ọ̀nù ti dé o tó bá rí bẹ́ẹ̀ n táwọn fẹ́ dojúkọ báyìí náà ni tìláwátìl qur'an minal mushaf káwọn ó máa ka qur'ani láti inú ìwé ọlọ́run ọba àlekè ọlá jẹ́mọ́ tó bá rí bí àwọn tá a fẹ́ ka qur'an kákọ́ lọ mọ̀ pé lórí àràfin kan tá a bá ń kà láàdá mẹ́wàá òun ni a máa rí lórí ẹ̀ bó ṣe wà ní àdìsí Imamu Tirmidhi pé man qara'a harfan min kitabillah falahu hasana wal hasanatu bi ashri amthaliha àsẹ́ni tó bá ka lẹ́tà ẹyọ kan nínú Quran tó bá ní alif lam mim ládàá táàtì ni ó gbà níwájú ọlọ́run ẹ wá wo yàrá fìtákà nù Qur'ani ẹ wo bá a sì lọ kó fà láàdá nínú oṣù rọmọdọ́ọ̀nù yìí ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tá a gbọ́dọ̀ lọ mọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé alukurani tá a láàkà yìí á gbìyànjú ká máa wà ní ìmọ́tótó ẹlẹ́ẹ̀kẹta nínú rẹ̀ ni wípé á lọ tún àníyàn wa ṣe pẹ̀lú pàǹkà kùránì láti rójú rí ọlọ́run láti rí ìyọ́nú ọlọ́run láti gbàwé àlìjánná láti sá fún ìbínú ọlọ́run àti ẹ̀ṣẹ̀ bákan náà ẹni tó fẹ́ ka alukurani wọ́n fẹ́ kó máa ka kùránì pẹ̀lú ìbárabalẹ̀ torí pé wàá rọ́tìlẹ̀ kùránì tarutila a máa kà ní sísẹ̀ntẹ̀lé kì í ṣe pé ka alukur'an léyìí tí ò ní padà nítumọ̀ àbí tọ́já sí wípé ìtumọ̀ tí ọ̀dà ni ọ̀lọ́ mú wa bákan náà àtàdábùr wọ́n fẹ́ ká máa ronú púpọ̀ si alukur'an eléyìí tí a bá ń kà pàápàá nínú oṣù rọ̀mọ́dọ́ọ̀nù yìí ìtumọ̀ ìrònú sí wa yìí yóò tún wà pẹ̀lú wa fún oṣù mọ́kànlá míì tí ń bọ̀ lẹ́yìn rọ̀mọ́dọ́ọ̀nù a fi lè rí nǹkan ìgbéwọ̀ rọ̀mọ́dọ́ọ̀nù tí ń bọ̀ bákan náà wọ́n á fẹ́ ká máa ka kùránì lọ́pọ̀lọpọ̀ nínú oṣù Ramadan eléyìí ní àjẹkámú díẹ̀ wá nínú àwọn àṣesí àwọn aṣáájú eré fún wa tí wọ́n ti lọ ọ̀nà tán máa ń gbà ka alukur'an àti iye tí wọ́n máa ń kà àti àwọn ìfìmọ̀ ara ẹni tó wà ń bẹ̀ láàrin àwọn àfà níwọ̀nba àṣẹjú péréte eléyìí tó kù fún wa. alákọ̀ọ́kọ́ rìwáyà wá pé ìmáàmù ṣàfihì rahimahullah kọ́lọ́n kó bá ní yọ́nú sí i a máa parí kùránì ọgọ́ta nínú Ramadan kùránì ẹyọ kan lọ́sàn-án kùránì ẹyọ kan lóru èèyàn ọmọ rò pé sẹ́lẹ̀ yìí rọrùn ìmáàmù ṣàfi rahimahullah ọmọ ọdún méje lọ́wà tó ti á odidi àlùkùránì sórí látara pé kùránì ń bẹ lórí rẹ̀ èyí tó bá ń kà á lọ yóò tún kà nínú oorun bẹ́ẹ̀ náà ni lóru torí pé oorun díẹ̀ òun ni àwọn àìmọ̀ yìí àti àwọn aṣojú fún òun ni wọ́n máa ń ṣe kíni o òun ni wọ́n máa ń sùn tó bá di inú Ramadan a tún rí kànú àkọọ́lẹ̀ pé ìmáàmù Muhammad bunu Ismail al-Bukhari yakhtimu fi Ramadan fi nahar kulla yawmin khitma pé ìmáàmù Bukhari o ní ọ̀sán àwẹ̀ ojoojúmọ́ a máa parí odidi kùránì kan wàyàkùmù bàdà tàrọ́wì ìkúlà sàláfì làyàlì bákan náà rèé yóò tún parí kùránì kan fún ìran tàràwì tá a máa ń kí láàrin tàràwì mẹ́ta ó túmọ̀ sí pé kùránì kan lóru mẹ́ta yóò jẹ́ kùránì mẹ́wàá lóru kùránì kan lọ́sàn-án yóò jẹ́ kùránì ọgbọ̀n tá a bá fi mẹ́wàá kún ọgbọ̀n Imam Bukhari àkọọ́lẹ̀ bí wá pé a máa ka kíni o a máa kùránì ogójì nínú Ramadan àtúndì àkọọ́lẹ̀ pé ọ̀kan nínú àwọn àti ìfún wa Al-Aswad bono Yazid a máa parí kùránì kan yaktimulu kùránì fi Ramadan fi kulli laylatayn yóò parí kùránì kan láàrin òru méjì ó túmọ̀ sí pé láàrin òru ọgbọ̀n tí ń bẹ́nu kùránì tí ń bẹ́nu oṣù Ramadan kùránì mẹ́ẹ̀ẹ́dógún òun ni àáfàá yìí máa ń kà àwọn àkọọ́lẹ̀ míì tún pọ̀ tásìkò lè gbà wá kí a ṣe kí o ká sọ àwọn àkọọ́lẹ̀ yìí ní ìparí wa ni pé a wá rí àdìsí látọ̀dọ̀ ànábì wa sallallahu alaihi wasallam níbi tànàbí sọ wáyé pé ẹ rí ẹnìkan o tó bá ń parí kùránì fi àkọlì min thalathati ayyam fún un tó kéré sí ọjọ́ mẹ́ta lam yafqah irú ẹni bẹ́ẹ̀ kò ní ṣe kíni o kò ní gbọ́yé àwọn àáfàá wa ń ṣàlàyé láàrin ara wọn nípa wípé àdìsí yìí àdìsí tó fẹsẹ̀ nílẹ̀ ni ó sì nídìí kí á rẹ̀ ìmáàmù wa ibnu rajab alhambali nínú tírà àwọn làtọ́ iful àwọn wá ń ṣàlàyé lẹ́yìn àwọn àlàyé kan tó ti ṣáájú nínú tíra yẹn wọ́n ní sẹ́ẹ̀rí wa ìnámọ̀ wúrìdà náhayù ankirọ́ atil Qur'an fi àkọ́lì mi ń sàlàáfin alàlìmọ̀dá wa màálàdáàlì wọ́n ní nǹkan tí wọ́n ń kọ̀ fún wa nínú ká máa parí kùránì fún tó kéré síjọ́ mẹ́ta òun ni kọjá sí pé àlálìmọ̀dá wa mọ̀ bá a ṣe máa ka lọ persistently tá a máa ka lọ láéláé nìyẹn wọ́n nítorí pé léyìí kò ní jẹ́ ká lè ronú sí Qur'an wọ́n ní ṣùgbọ́n òfa àmọ̀ fil àwòkọ́tìlì mọ̀fà dọ́là kàṣáhárì rọmọdọ́nà khususan alayali lẹ́tì yutlabu fi alaylatul qadr awfil amakin ilmufadola kamakata liman dakhala amin gairi aliya fayustahabul ikitharu fi a min tilawatil qur'an wọ́n ní tó bá já sí pé àwọn àsìkò àpọ́nlé gẹ́gẹ́ bí inú oṣù rọmọdọ́n bàbá tún mú wá lápẹẹrẹ pé pàápàá jùlọ àwọn òru mẹ́wàá tọ́kàn yìí tá a máa ń wá láyé látùlọ̀kọ́dírì nínú rẹ̀ ni àbí àwọn àyè àpọ́nlé bíi mọ́kà fẹ́ni sara maka mọ́kà ọsọ lọ́ọ́ ṣe umura mọ́kà àbó ní bùkátà kan maka ọ afọ fẹ́ jọlá alẹ́ ọlọ́run tí ń bẹ ní kàábà yẹn wọ́n o afẹ́ ní kíka kùránì ń almohim béèyàn bá tiẹ̀ wá gbìyànjú oúnjọ mẹ́ta náà tí ń parí kùránì kan jọ mẹ́ta ó túmọ̀ sí pé nu Ramadan yọ parí kùránì mẹ́wàá ẹ jẹ́ ká gbìyànjú ká mọ̀ nínú Ramadan ká ka kùránì lọ́pọ̀lọpọ̀ abẹ́lọ́n oore ń bẹ́nu kọ̀ọ̀kan wa aṣáájú ńlá ìlà ìlà tóbi lake àwọn olùdarí ilé ẹ̀kọ́ yìí ní ká bá wọn fi tó gbogbo àwa mùsùlùmí létí pé wàásí inú ààwẹ̀ eléyìí tí ilé ẹ̀kọ́ yìí tí wọ́n ó ṣe yóò wáyé ní ọjọ́ sátidé on the twenty seven six ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà tí ṣe sátidé ẹlẹ́ẹ̀kejì ní inú oṣù ramadan ní aago mẹ́wàá láàárọ̀ ní inú ilé ẹ̀kọ́ náà bí a ṣe lè débẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń bi wá láti junction muslim gangan ní ìlú ìbàdàn àára gbé ọ̀kadà tó ń lọ sí ìfẹ́lódùn ìdí òbí a ní ìfẹ́lódùn ìdí òbí òun là ń lọ nílé ẹ̀kọ́ mufliun iwájú ibẹ̀ ni wọ́n rárá já wa sí aago mẹ́wàá láàárọ̀ òun náà ni ètò náà yóò bẹ̀rẹ̀ ní on the twenty seven six sátidé kejì nínú oṣù Ramadan àkórí ìdánilẹ́kọ̀ọ́ fún ti annual Ramadan lecture náà òun náà ni bó o la ṣe lè tọ́jú ọmọ tí yóò fi yáa re nínú àwùjọ tí a wà yìí ọ̀nà wo ni Islam là kalẹ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ wa ní ọjọ́ náà lọ́hùn òun náà ni àwọn àáfàá wa àgbà Sheikh Isa Akindele Sọ̀làhùdíì àwọn ni wọ́n máa fi ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n máa fi ṣàlàyé ẹ̀ fún wa ní ọjọ́ náà bákan náà àwọn ìwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni a tún fi lọ́lẹ̀ ní ọjọ́ náà kí Ọlọ́run kó san ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore ilé ẹ̀kọ́ Mufliun High School àwọn ni wọ́n so nígbọ̀wé ètò náà bọ́yá ẹ fẹ́ pè wá 0244 ẹ pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight asalaamualeykum wa rahmatulahi wa barakatu.